One TV. Hello, everybody. My name is Olufunke Akindele Bello, and you're watching Sing One TV YouTube channel. Here is your one-stop hub for African entertainment. I'm not really happy the way you are treating that girl hairstyle now. say, girl, say Latin mobile. Say we have talked. You think you can treat me like that and dump me? You fool! I didn't do anything. Don't lie, you did. Uh, Shut up. Uh, move it. So uh, move it. When you get to the station. Give me today. Mama, you go give me. Mama, wait, please. You go give me Here you get to watch the latest movies from One Production, comedy, TV shows, latest news. You want anybody right now? You want anymore? I don't know you. I don't know you. You know me, Abi. You don't know me. I know you. Talk before I blew your head. I know you. Peace and progress of the town of Ayutoro. That's right. So if you're not subscribed, why don't you click on it? Subscribe now. Little secret, click on the bell icon so you get to know anytime there's a new upload. Sing One TV Uh, chief mm-hmm. but ó ṣe mí láàánú gan uh, madam wa positive. Eh? Uh, Dostor. Eh? madam ẹ wà hiv positive. hiv àwọn tí ó gbóògùn ìmọ̀ ṣàìsàn ẹ̀wọ̀n ojú mi ṣàìsàn ìsíkì. Eh, eh, mo mọ̀ mọ́. Ah ayé mi ti bàjẹ́. kò ṣàìsàn lójú lóòótọ́ wọn ló sick nínú ara ni dókítà ń sọ fún ẹ yóò sick nínú àgọ́ ara ẹ. tètè sẹ́nu mi. Ah, madam kò lè tó bẹ ṣe ń ròyìn ah, òun ló máa ń lead sí aids tí àwọn olóyìnbó ń pè ní acquired immune deficiency syndrome. Ah, ó fẹ́ bí kálẹ̀. mọ́ mi. ọkọ mi. ìbò ni. mo mọ wálé. sálàáfíà lọ wà. àlàáfíà mọ wa. bóò ni sẹ́sẹ́ sẹ́ ń lọ. o sí ọkọ mi ẹ̀yin gbogbo ohun tí oní àfọwọ́sẹ náà láti ń ṣe wọ́n ti ń kunlé kódà yàrá ìtọ̀sán wọ́n ti ń kùn gbogbo ẹ̀ lásìkò tó. ẹ bá mi wí wọn ẹ bá ń sọ fún mi pé bọ́ bá ti ń bọ̀ ẹ pẹ̀lẹ́ ọmọbìnrin ẹni mo ní kọ́ bá mi ra jíǹsì gúúsì bọ̀. bẹ́ẹ̀ gbẹ́rù ẹ sáwọn oje ó ń kàtìkàtì ní tíyẹn ni ó kùn kò kún ní tá ni kò kò bọ́ bọ̀kọ̀bọ̀ gbogbo bẹ̀ ń tọ́ yẹ kó kùn ní ìsẹ́wọ́ rí òde bẹ́ẹ̀. ẹ̀yin dákun mo ti ń sọ lóje wàhídì ni ìní ń kígbe lẹ́yìn mi ló ní júùsì àjúùsì àbí kí ló ní ọ̀sẹ̀ bí mo ti ń sọ lọ yàrá tó wí ẹ̀ǹbẹ̀ là ń ṣe lọ́wọ́lọ́wọ́ só tiẹ̀ rí gbogbo ẹ̀ ọ́ yọ parí kó tó dé á gbogbo ẹ̀ ìmọ̀ pẹ́ o dáadáa lóde ọdún iléyà yìí àjọ sẹ́nu ayọ̀ àtàlàáfíà ní sí ọkọ mi ìmọ̀ pẹ̀. orí mi kan iṣẹ́ ìfẹ́ ọlọ́mú jẹ ẹ̀dá mi ṣàánú mi ọlọ́mú jẹ. Jenny bèbí mi ó ti jí. ìṣòwò eh, ok. mo wọ ọ̀rọ̀ ẹ̀sìn. wàá wá sáré lọ wẹ̀ sí wàá tètè múra ká lè lọ síbi tí mo sọ fún mi pé ṣe àfẹ́ lọ yẹn. níbo la ń lọ. mo sọ fẹ́ pa fẹ́ lọ síbi kan wọ́ lọ́wọ́ ẹ̀ má bí mi lọ́wọ́ ẹ̀ kó dẹ̀ múra ká lọ. ṣé kò sí o. Ah, ah. Jennifer. máa bá ṣe travel document ẹ̀ you know visa and all that. kí ni mo travel tó mi ò tí ì sọ fún mo ní bá a rọ lókè pé múra kò jẹ́ ká lọ ó lóun ò lọ kí ló wá lè fa gbogbo ká máa wá sáré kiri nulẹ̀ ṣé kìí ṣe pé wọ́n di ọmọ yìí tó lólóore tó dẹ̀ ń sábà yìí. ọjọ́ mẹ́ta ọjọ́ kò pẹ̀lú Okay. ara yìí. Oh, Jennifer kí ni combination you know. ó wine jacket lórí red t-shirt ó wọ wine bàtà ó wá gbé blue bag sí irú know wo nìyẹn. Bùnmi ọdún já sí ẹ mi kí ló ṣe combination ah, ah, red t-shirt mi the wine with lè The phone wine suit lẹ́ra fi blue bag fi tóònù ẹ̀ dáhùn wọn complain náà já All right dá mi dúró látàárọ̀. Ah. fẹ́ máa lọ sí ilé ìtìkan. wọ́n lè kẹ̀ tó ló fẹ́ lọ. Ah, ṣé always excel you na abisan ọmọ ṣe gan. Ah, omi kí ló dé tó ṣe shopping tó tó yọ̀ ń pààkì lọ ni. mo mo ń family mi ni. ọ̀sẹ̀ èrè boy. Jennifer life boy kò ń ṣe nice boy because you are big girl. big girl nìkan kọ́ ló ń family ń lò mọ́mì mi dáàdì mi ẹ̀gbọ́n mi gan tó márì pẹ̀lú ọkọ àtàwọn nǹkan tó ń lò nìyẹn it's very very good four hundred percent gem protection. hundred percent that's gem gem protection gem ṣé àwọn nǹkan tó ń jẹ́ gem. kòkòrò àwọn èélá kúrú náà kọ̀ọ̀kan ifo. bùnmi ó lọ school. yam is disease. Ah, your phone jẹ́ mú tún pèsè. Àmọ́ àti ẹ̀ láìpẹ́ nǹkan tí mo náà máa ń lò ní close up white very very good. Ọ̀rẹ́yìn mi ni. It's very good, Owo. Mm -hmm. Clinically proven for instantly whiter teeth after just one brushing. Ẹ̀kan péré ni o. Nígbà kò fọ ìgbó ìlẹ̀. Ètò wà important ni pé close source white now It's very good for your teeth. It makes your teeth sparkle. Mo sparkles. Ah, Jenny baby. Ah. Ó ti tó Jennifer kí ló dé? Ah. Ó dàbọ̀ sí fún mi. Ní kàásù ẹ̀mí lísìtì ní Eh pólísì ti ṣe tẹ́lẹ̀ don suit professor dimichu christy lubitin tamtop bendy rollers tí mo fi roll àwọn ìdásílẹ̀ ẹ̀ tara makeups pint bra victoria secret jenny baby kan olóhùn dúró tí o jenny baby o oh. jenny baby o jennifer jenny baby o oh. jenny jenny baby jennifer jenny baby o oh. jenny jennifer. Jennifer Sulia kan o ayé tó rò kan ṣo. Jennifer Sulia kan o ayé tó rò kan. Jennifer Sulia kan o ayé tó rò kan ṣo. Jennifer bèbí o Jenny bèbí o Jennifer. Jenny bèbí o. Madam, good afternoon. Yeah. Why didn't you stop when the traffic light stopped you, madam? Uh, the red light Yes. Ah, hey, eh, the green I know is a go. The orange is say uh, eh, gets ready. The red is say stop. Ah. And eh, then I go and I went, I stop. Eh, eh, madam, nǹkan tí mo sọ fún yín pé ìgbà tí iná pupa yẹn Oh, I'm mú bínú, call the one. I'm mú bínú. Ẹ make phone call. Yes. Officer number two. Ah ah. Kò yẹ kẹ́ ẹ fi phone? Ni kẹ́ ẹ fi sọ̀rọ̀ nígbà tí ẹ̀ ń wa ẹ bọ̀ tẹ sáà rí i pé Samsung Galaxy Tab ni ah, kò í sí sàgbèsè tí ń gbọ́n kọ̀tọ̀ ń sọ. ẹ ṣẹ̀gbọ́n ṣe rí Samsung Galaxy Tab tẹ fi ń sọ̀rọ̀ yẹn wọ́n ṣe hands free tó yẹ kẹ́ lù tẹ bá ń drive lọ́wọ́. thirdly madam ẹ wo sànyè ó ní ẹnìkan kò gbúdọ̀ yí padà ní ibi báyìí that is office number three madam. ẹ mọ̀ bínú ẹ mọ̀ bínú sorry for everything. èmi ò bínú madam iṣẹ́ wa ni mò ń ṣe ẹ jọ̀ọ́ madam ẹ máa bá wa dé àgọ́ wa ọ́fíìsà. No, madam. Ẹ jọ̀ọ́ ẹ mówó fi sínú àpò yín. That is offence number four. Exactly, madam. Officer. Ee, kí ni ti ẹ gan All right, let me settle you in kind. Ẹ madam, she AC mọ́tò yóò ṣiṣẹ́ ni? Ẹnì gbáyà yín ṣe kan fẹ̀mí òun rí gbogbo nǹkan tẹ̀ ń wo yẹn jọ. Ọ́fíìsà lọ wọlé sí mọ́tò yẹn. Ẹ mo wọlé, mo wọ̀ rí Fasola mo jẹ́ tiẹ̀ lọ sí high ranking jẹ́ bọ́ pé ọpẹ́ ifá kọmísínà yín. orí eléyìí ò pè rárá síbi olórí burúkú ah, bùnmi bùnmi ò sọ gírámà fún ọ́n sìn ah, fóònù ah, ọmọ ìpa fóònù wáìdì sí wáìdì lè sọ òyìnbó báyìí irú àwọn láìní orí ibú wo ni wàìdì máa ń ra yìí náà. bàbá yìí gan ni kókó kókó bẹ̀nu bóòlù wẹ́dẹ́ ní ìlú. wẹ́dẹ́ wáyébí wẹ́dẹ́. ọ̀hún wà lọ nígbà oṣù kiri àníbà látàárọ̀ ní bí ẹyẹ. ayọ̀. hello wáyídì eré rẹ burú ni mo ní ọmọ mọ̀ lọ àwọn láìní òsì kọ́ lọ́ra gílò lọmọ lo glo náà. wáyídì kan ní sọ̀rọ̀ àdìgún ní sọ̀rọ̀ glo náà láṣẹṣẹ̀ ráyìí a ti ra glo sim wa ni. àdìgún bò ní wàhídì nǹkan. ó lọ sùn. àdìgún sọ̀rọ̀ lè sọ english. mo gbé èbò. ọ sọ díẹ̀ náà ni bí abi láìní mi gbé mi mẹ́ta. mo gbé èbò. pa commissioner. pa commissioner fi jennifer mo kọ́ àmọ́ ẹ̀ báwọn ó mo sọ lọ mo sọ lọ bọ́ sí nǹkan abídí mo sọ lọ mo sọ lọ. here comes Safi Jennifer. n ò dọ̀nù mo drop o. adigun máa bọ ọ ti ka táànù rẹ o. máa bọ máa bọ máa bọ máa bọ. mo ń rí sífù mo wà lórí kọ́ọ̀lù mo ń bọ̀ mo ń bọ̀. Hmm. kí ló ń sọ náà. sọ́ọ̀sì èmi mò bẹ̀rẹ̀ sí sí gọ́ọ̀lù àtàárọ̀. sọ ifá. kọmíṣánná ọpẹ́ ifá. kọmíṣánná ọpẹ́ ifá. Chanson. Fíè kansa fi Jennifer. Ta ló sọ̀rọ̀? Ẹ bóyá PA ní sọ̀rọ̀ PA kọmíṣánná ní sọ̀rọ̀. Ta ló sọ̀rọ̀? PA. Ẹ gbà lọ́wọ́ mi, madam. Kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì yìí? Ìdáta ló pè ọmọ olóòkè Oh. ló ń sọ̀rọ̀ ló ń sọ oh. sísísísí. Ah, Òṣìṣẹ́ tí Oh, oh, oh, ni wá ní wàhálà àwọn ọmọ bàgídí dàní láàmú. Ọ̀rọ̀ Dubai ló bẹ̀ mí o. Eyín gan ni kókó kókó bẹ̀nu this one must be fraudulent ọ̀gá impersonation nìyẹn o number five. ah my two before. èdè orí ibú ní so. ah. Jennifer Bolo wa. wà o ti ń dá mi dúró látàárọ̀ náà ṣé mo lè ṣe é lóore kó tún di mí ni. aláàjì ah, ọ̀rọ̀ bẹ́ẹ̀ ń yọ o. kí ló kò yé mi mọ́ láìsímà ti mú mi ń bí o pẹ̀lú mọ́tò yín. láìsímà nàbí lásímà. ẹ. lọ́wọ́ wà báyìí sí. níbi agídí ń gbè ẹ̀ bi wáńkò ah, alájẹ wa gbé mọ́tò yẹn omi pọ̀jọ́ kà lọ ni o mo appreciation gbogbo nǹkan tẹ́ ẹ ṣe o amúṣẹ́tulẹ̀ rírà ah, àti mi bá mi báyìí Jennifer Jennifer Jennifer. yẹ mo house fáwọn idiocy. o ṣe oríṣi. ó yá ọ́fíìsì yín. ah kọ́mọ wọrí wá drive me? bí n bá dé ọ́fíìsì yín ọpẹ́ ìfáwọ̀ àbá mi ń bẹ̀ in fast fasola yín pè right away ah, ah. kò tá a mọ̀ ń gbà tẹ́lẹ̀ náà ní tá a mọ̀ gba kọ́nà tá a yá àgbà yẹn tá a yá tó ò sẹ́ni tó mọ̀ sọ fún wa pé ká stop ń bẹ̀ òun. ẹ dúró náà èkó tẹ wá sí o ti yàtọ̀ madam eh. ẹ jọ ẹ bọ́ sílẹ̀. I can see Lagos has changed Fasola is working Lagos is moving all right ẹ̀yin lẹ́yìn drive. ẹ máa wá mọ́tò. Eh, dandan ni kẹran yóò já lónìí ni. dandan ni o dandan ni. ṣé ìwọ mọ̀ èwe yìí ni adójú ti nílẹ̀ rẹ̀ fẹ́ yà hmm. yóò mú padà lọ bẹ́ẹ̀rẹ̀ àwọn àrẹ̀mú tó sáfújà. ọ̀rọ̀ tó bá lójú ẹnu àwọn àrẹ̀mú yóò kí láàkíní tá à ń pè lẹ́ràn yìí ni yóò kí láàrẹ̀ dání. yóò kú yóò bẹ̀rẹ̀ àwọn àrẹ̀mú jà. kọ́mọ sẹ́rùn. Ah. <laughs> ilé àti dé. Raidi ẹ̀jẹ̀ ọ̀gá ọmọ. àti mi. láfíà lọ wà. láfíà mo wà. Ah. ọmọ sanra sí. èmi náà ní bọ̀ lọ. fine <laughs> ah, i'm fine. thank you. i'm fine. ọ̀ya a ò ní lọ bọ́ọ̀rù rẹ kọ́mọ bọ̀ọ̀rù. bọ́ inú rẹ̀ jóná bọ̀ bá lọ fún. àjọjọ sọ ma tọdún tí mo ti rí ẹgbẹ̀yìn àti ní ọ̀rẹ́ mi. ọmọ dán. ṣé mo gbìn. àbí ọtí lẹ̀ mo ní wọ́n rẹ̀. wọ́n wọ kí láwà sí báyìí Martinsfield's Anomaly album out now with Smart Hit necessary. Sometimes featuring Chinko Echo and Trod. Sometimes when I go down on my knees and pray, I don't even know what to say. Why? Why are you alone, my baby, like you? You supposed to be. Shiriri. Secure the bags featuring Fouls the Bad Guy. he dies. Show me and much more. Download or stream now. Martin's Fields Anomaly. The album is out. Grab a copy today. mọ̀ pé dúdú kóró sí ni ọ́ tó o bá wọ pínkì ó mú tán ojú rẹ̀ mú ṣe fà á. Jennifer ọ̀sẹ̀ wo. fine girl. Àmọ̀kẹ́ ọ̀rẹ́ mi. Jennifer. Ó yá dùn mí dùn mí kọ́wọ́ dùn mí. Dùn kíni. Dùn mí síkẹ́ẹ̀tì gbà ọmọ àwọn píìsì kọ àwọn ìbejì tó mú ń jọ òun dùn mí síkẹ́ẹ̀tì ọwọ́ ọ̀nù fídíò wọn. ọmọ fídíò yìí hmm. dé yóò dà fún mi. ọ̀ya yori yori top. àní sí na yori yori na yori yori. orí ilé yori yori. mí. yóò yẹ mí. Eh, eh. eh, ṣe wá rí wari o um. Kini mo pè é Bufgari pàfúùmù yìí hmm. bẹ́ẹ̀ bá wọlé ìgbọ̀nsẹ̀ tí bẹ́ẹ̀ rùn bọ́ọ̀ bẹ́ẹ̀ fi Bufgari si báyìí ó mú ta sunsun ni ó ní gbọ́ kankan mọ́ ta ni máa fún wa èmi ni èmi ah, ah, mú sọ bù wá a ah, ń bẹ̀ mí lọ́rẹ́ rẹ ta ni wọ́n fún bù wá rí sẹ́rí yín ò bu jẹ́nifà ní ó dáa náà jẹ́nifà ó ti pín tán ni ọ̀sẹ̀ à ń ṣe mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí. àwa tá kọjá rí nǹkan gbàǹtì. ẹ ẹ ẹ tá a pè. Àmọ̀kẹ́ ah, mo sọ fún ọkọ yé mo scream mọ́ mo mo scream mo ìpariwo bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ara ọkọ ni mo scream mo mo fẹ́ fún bọ́ọ̀ sí fẹ́ fún gbogbo fẹ́ nìyẹn sorry gbogbo ẹ̀ ń dìde bá mo ń ṣe ọgàn náà kí ló ṣe ọ. ọsàn àdìpá wa náà ò bá a dì. Ah, eh. kí ló kàn ojú yìí. Oh, oh. Jennifer sọ ọ ti gbàgbé ni léèdì ohun tá a mọ̀ ń kùn kò yan ni ayé ẹ mọ̀mọ́ ọkùn lẹ́ẹ̀dì gbẹnu rẹ sọ ice pencil ni wọ́n ń pè kí ni jẹ́ lẹ́ẹ̀dì ice pencil ó yẹ pé ice pencil kí ni mo ń sẹ́yìn gan-an wọ́n á bí kí ni wọ́n gan kù sójú yìí kí ni. Jennifer sọmọ àwa jára wọ̀ wájú àrùn ibi sòrísòrí tá a mọ̀ ń kun dọ́sdọ́sì. sòrísòrí kan ò sòrí mi ara òkò òsì ẹ mú mo sa àwọn mẹ́kọ̀ọ́ sòsì mọ́ ah, kí ni mo ṣe ẹ ah, wá sétè kan lẹni ní ẹ̀yẹ̀ tó báyìí ákìrè ètè kan ní gbogbo yín kù ni bọ́mọ mọ ẹ̀kọ́ ètè límbù síìkì ètè méjèèjì ni wọ́n mọ̀ ń kù sí ó yẹ wò yín ice pencil rèé o ẹ wà mọ ice pencil ó yẹ mọ̀ ṣe mọ̀ ṣe mọ̀ demonstrate ẹ di mírọ̀mù ẹ wà fàbá ẹ ẹ ẹ rí bẹ́lẹ̀ ṣe ń bẹnu jẹ́ lẹ́sì ara òkú ọ ẹ wà kún límbù síìkì wọn ó yẹ pẹ́nu pọ̀ hm, kí ni ìṣẹ̀lẹ̀ yìí ọ̀hún yan ni èyí rẹ̀ yìí ni ẹ ṣe sẹ́sílì. ẹ ṣé gbogbo yín lẹ ti kọ́kọ́ gbogbo yín lẹ ti kọ́kọ́ àtiwọ́n náà tó ẹsẹ̀ dé o ti kọ́ lukọ́ o ti kọ́kọ́ gate is closed kò sáàyè kò sáàyè kò bí. fìhàn lẹ̀ fìhàn lẹ̀ ẹ gbórí wọlé hmm. bó o ní. àti ìbẹ̀rẹ̀ tó àti ìbẹ̀rẹ̀ tó kọ́kọ́. kí ló tún dé. àrí ah, wedé wedé èdè. wáìdì ò tí ì dé bí. wedé ò tí ì dé o. àbí wèrè tiẹ̀ lọ́mọ wáìdì ni. àbí kò fẹ́ kò fẹ́ dá fún wa ti wáìdì ni. ń bọ̀dá di o yóò dá fún mi wedé ni ò ní dá fún bẹ́ẹ̀ mi ti dé bí. Ah, ah. ẹ ọ̀dà náà wáìdì tiẹ̀ tí ó fẹ́ràn kọ́mọ pàtàkì láìsí ara rẹ̀ kọ́mọ fẹ́ sọ̀rọ̀ kí tiẹ̀ ní bí ọba á sí bí àá ní ṣètò lọ ni ẹja ọmọ bá kíní lọ jẹ yọmọ bá aláyé jọ mi ẹja bẹ́tò lọ. ní báyìí a fúnra wa nọ́mbà a sì bẹ̀rẹ̀ ètò ọ̀yà nọ́mbà one. one. Mm-hmm. Mm-hmm. nọ́mbà mm-hmm. three. four. àrùn. oòrùn ẹlẹ́dàá ìyá mi ò jẹ oòrùn tí wọn nìkan bá fẹ́ dárún ò ṣe dárún èwo ni kó kó gbogbo àpọ̀ pààrùn ṣé ọ̀kàwé rárá ń tiẹ̀ ni. sọ pé five. five. sọ pé five. five. wọ́n fẹ́ bí ìgbà sí fọ̀gánáísà ń fatẹ́gùn sí táyà ni five. five. wọ́n ti wọ́n ń bá kiri. ó yá nọ́mbà. six seven eight nine eleven eleven. dákẹ́ o. wo wáìdì so ẹran mọ́lẹ̀ ní àyìn. sọgbọ́ n tó gbọ́dọ̀ gbọ́ kó o ṣe àlésọ̀ kankan mọ́. bá tún gbọ́ pé ọ̀sà àlésọ̀ kan agada ọwọ́ báyìí ni yóò bẹ́ orí ẹ̀. sẹ́ràn rè sẹ́ràn rè wo jẹ́ orí o pé o pé n bá mọ̀ pé ẹran dáadáa báyìí ni bàbá mi ò lọ rèé rà ni èmi wà tẹ̀lé wọn lọ ni torí ẹran tí ń ṣe lọ bí ìdíje ọlọ́mọge iléyà rèé. Ah, iye mi ta dá bó bá yìí dún bó bá yìí dún bí mo ti ń sọ yìí sọ ẹ kọ́ ẹ̀ pẹ̀lú àbẹ bí èrè rẹ̀ burú ni sọ ní bọ́ ma ló ń yọ pé mi kò gbádùn pẹ̀lú rẹ̀ n ti ń fojú rẹ̀ rí kílẹ̀ yá tó dé gan wọ́n gan mọ̀ pé ó sì léyà bó bá ẹ̀dùn tára àdúgbò wa ń wọ̀ ọ́ àyìn tọ́lọ̀ pa aṣọ gidi mọ́lẹ̀ tiẹ̀ ta. Mm, ẹ páàkì ara yín dà báyìí ẹ páàkì ara yín báyìí ẹ kílí àbáyìí. ẹ sún báyìí. èkìní ọ̀hún ti fẹ́ bẹ̀rẹ̀ nu ẹ sáà ti mọ ta wá ṣe ní. ẹ sá mọ̀ pé ọmọge eléyà là ń wa ọmọ tó sì dùn tó sì dáa là ń fẹ́ inú wa wá dòpọ̀ lọ́n ṣerú yín báyìí fún wa. abúlé wa ló wà. ẹ dákun ẹ bá amúrin ní ìbàdàn ni ẹ mú ní sẹ́ni o ẹ nọmba one dà. ọ̀ya number one bọ́ọ̀bì dúró báwọn ó wà á rìn lọ ó rìn bọ̀ gẹ́gẹ́ bí ọmọge iléyá á sàn. Hmm. ní kínú kí ni wá kí ló dé ta níbi yìí. mú wo bí ṣe rìn ni. báyọ̀ dé ọdẹ dasọ nsá. ẹ̀rọ bínú smarter náà mo ní ibi sí. ó jẹ́ kàtà tí nọ́mbà wà ń dá mi sí jẹ́ àṣàwọ̀ sí báyìí kọ́lọ́hún ṣàánú wa ni o. ẹ má bínú action. ọkọ̀ ti gbárí ni. omi símẹ́ǹtì ni omi símẹ́ǹtì ni. àbẹ́rẹ́ yìí ṣe ń ṣe bí wèrè ni. ọlọ́run ṣàánú wa ni. bí àbí bí ajá tọkọ ti gbá tí ò wá kú tán. tí wọ́n ṣe wá wá wá wá o. ọ̀dà ọ̀dà bẹ́ẹ̀ sọ ẹ rí ìfẹ́ wèrè o ẹ wo bí o ẹ wo bí o ẹ wo bí o sẹ́rí níta fi ṣẹ́wọ́ láàárọ̀ yìí ọ̀dà o àbẹ́ ẹ̀ ríbi tí ẹ̀ ríbi tí nọ́mbà one ti bẹ̀rẹ̀ ètò ni. ọlọ́run ṣàánú wa ni. ẹ ó ti tàtà ó tàtà ó ti tàtilẹ̀ dá mi sí kinní fún wa àbẹ́ ẹ̀ ríbi ṣe rìnrìn jangrọ́mà epo mọ́tò jangrọ́mà epo mọ́tò ọkọ̀ ń gbá orí ni wo ẹ wo ẹ wo ẹ wo. ẹ wo ẹni sùúrù o ẹni suru o ẹni suru o. nọ́mbà two. ó yá. ló ń bẹ̀ ń bọ́sẹ̀ gbẹ̀rẹ̀ lọ́hùn ohun tó ń da ọyá mú wa action ah kó n bẹ fọmọ ẹ ọ ẹ wọ ọmọ ah. ṣe ń rí o ṣe ń lajú yín lẹ eré mi o eré mi o onda onda onda onda onda ẹ bọ́ ọmọ yìí látẹ̀wọ̀ tiẹ̀ ẹ bọ́ ọmọ yìí látẹ̀wọ̀ tiẹ̀ ṣe ẹni tí a bá ń sọ ń pa ah. tí a bá ń sọ ń pa casual work casual work ọmọ yìí ló rìn rìn ń tẹ́ mi lọ́rùn báyìí ká mọ ohun tẹ́yìn yòókù náà dà lára nọmba hmm. three hmm. hmm. ah. ọ̀ya ọ̀ya ìrìn ẹ̀dà. tani wèrè. so ti tán. so ti tán. ṣé ìbejì lẹ́sẹ̀ tiẹ̀ ni. Ah, abẹ́rẹ́ ìgbà tí yóò sì méjì lélẹ́yìn gbé kiri. ẹ̀rí nǹkan ìbò rádìo. bó lọ́lọ́wọ́ ṣe fún ọ ní ẹsẹ̀ tó jọra àwọn méjì abẹ́rẹ́ rí ni. dákun ká sọ̀rọ̀ òkè. jáwé jáwé yé mo kú mo gbé mo gbé mo kú kí ló dé o kẹ́ di ẹ sábẹ́ ni ah! ó dàdí o. ẹyin gbogbo rẹ náà ló sì wúlò ohun ọmọ lò ní tó wáyé pọ ọmọ lò ní ó ti lọ́pọ̀ nígbà tó lọ́run ti sọ pé dada kwada ló gbé wá látọ̀run ó mm-hmm. ti lọ́pọ̀ láti lẹ̀ báyìí ó wàá jó di dada kwada kò yí ọ o lè lọ bẹ́ẹ̀ náà kò sí wàhálà dúró bá náà ìwọ náà ó sì wúlò tiẹ̀ náà nọmba bọ́dà nọ́mbà fọ́ọ̀rì. káyọ̀ ọ̀rẹ́ mi Carry ọ̀rẹ́ mi. ilé yóò yìn jẹ yóò yìn wá. ọ̀ya mú wá járí let's go di. láì gun àgà. ta ni wèrè. láì gàgà. Ah! ẹ wo lọ ọmọ yìí padà ṣubú dànù. ẹ mọ̀ bínú. pàlẹ́ ọmọ yìí ṣubú dànù. ẹ mọ̀ bínú. kókó rí mú la bára dàda dàda sọ̀hún máa lọ máa lọ máa lọ máa lọ máa lọ mo ti ń wọ̀ ọ́n máa lọ mo ti ẹ̀ a ní ọmọ lọ. adójú ti baba suliya. káàbọ̀. o ẹgbọ́n ta ń lè wúrẹ́ tí ẹ ń so mọ́ ta hàn. ewúrẹ́ ta ń lè wúrẹ́ bo ń bẹ wúrẹ́ tá èsì léyà mo lọ rà nù. ewúrẹ́ ṣe lè yá. mo ṣe nígbà tí gbogbo àwọn aládùúgbò so àgbò mọ́lẹ̀ tẹ̀yìn wá ní ewúrẹ́ ẹ wò kọjọ́ ẹ mọ̀ pé ìdójútì ńlá ní ewúrẹ́ bó o. ìdójútì bó lọ à ń sọ yìí nídòta kí n la pa. àgbò. léèsì nǹkan kí n la pa. àgbò náà ni. pọ́wọ́ eku bá ṣe é mọ ní ṣe é fi ọrí ń gbọ́ owó sì pọ̀ lọ́wọ́ mi lọ́dún yìí kẹ́nu ọ̀bẹ ọmọ sílẹ̀ ni mo fi lọ ra ewúrẹ́ ń pé kárí ń pa ẹ wá gbọ́ o èmi ọ̀fẹ́ mọ bó ṣe fẹ́ jẹ́ o hmm. tèmi o tèmi ni pé ẹ bọ́ ta náà sìn ẹ mú ewúrẹ́ o ẹ dá padà ẹ wà á rè ra àgbò ẹ mọ̀ mu bọ̀ alẹ́ wá bá wa tèmi ni pé àgbò la fi ṣe ọdún lọ́dún yìí táyì ṣe lẹ́yìn ọdún yìí àgbò ni. máa mi láì. ọkọ mi olówó orí mi abẹ́kẹ́ àgbẹ̀ ọmọ olórí ìṣímù pẹpẹ ìṣoríire. Ah. Sùlíánì ah. ẹ o ta ń lẹran. àwa náà ni mo ní fi surprise pàṣẹ fún yín ká fi sọdún ká ṣe iléyà parí ilé wa. Eh. Sùlíá ọkọ mi ọkàrẹ ò ní dààmú ìbànújẹ́ ò ní jẹ́ tiẹ̀ sórí bó ṣe dùn ìdílé yìí inú tó dùn wá inú tó rẹran ọdún wọnú ilé yìí wá bẹ́ẹ̀ ni ìdùnnú ọmọ jẹ́ tiẹ̀ ìbànújẹ́ kiri tóbi àbẹ̀kẹ́ kò ní kàn ọ́ àbẹ̀kẹ́ àgbẹ̀ ọmọ olóyè láti mú kọ abẹ ọmọ arówó ògúnbù náà kọ olóyè. ó tó tó tó tó tó tó ìyá ọmọ ọ̀jọ̀jọ̀n sùlẹ̀ à ń bolo ti rówó tó fi rẹ̀rẹ̀ yìí o. bá mi ṣe bí mo sá sọ fún yín pé mo ń ṣiṣẹ́ ọ́fíìsì. ò ń ṣiṣẹ́. ọ́fíìsì. ọ̀ọ́bì ò ń ṣiṣẹ́ ọ̀bí àbí kí ló ń pè. ojú ìtìyàn mọ́ ká nǹkan mọ́ lọ gbogbo òròyìn ẹ̀yin ará èkó gbogbo ẹ̀ mo ti ń gbọ́ pàápàá jùlọ ìwọ sùlíà yìí bàbá sì bí ọ́ ọ̀tọ̀ ni tó mọ̀ wí ó pé rúmọ́ṣíṣì rúmọ́ṣíṣì ni wọ́n ń gbé o òun là mọ́ fàfà ìdí igi là bá èmi ọmọ bí o ti ń rówó tó ń kó wá kíyẹ ọ sá ti rówó ẹ̀rọ tẹ́ fi ń kunlé wọn mọ́ bí ẹ ti rí bá ti rówó kọ́ jẹun kó rìn pàbà kówó hàn ń tẹ́ ẹ mọ̀nú o ń tẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ rẹ mò ń wí. Mm. ẹ dákun kí n gbowó ilé nísìn torí kò yé èmi yìí ò yé mi báyìí nísìn nígbà tí ẹ mú ẹran kọ̀gbọ́njúmọ̀ yẹ wá ewúrẹ́ lọ gbọ́ ní tí ọmọ mi sì wò tẹ́ ẹ tún wá ń pariwo. Ah! òkú àìmọ̀ kan òkú àìmọ̀ kan n kò ṣe pé iná sírètì níyà rẹ kò kàwé. èmi. bẹ́ẹ̀ ni ẹ̀ńtẹ́sì fi pàǹtẹ́sàn pa lélẹ̀ ń wá gbogbo ẹ̀ ló yé mi ẹ̀ lè pa mí sọ lé èyí tèmi fẹ́ kọ́ ọmọ sùlíà ni pé gbogbo ràbàrẹ́bẹ̀ tẹ́ ń rí kí èkó kò èmi ọ̀ràn ń sẹ́ o mi ọ̀ràn ní nǹkan kan o wọn ràn ní nǹkan kan wọn mọ bí ẹ ti ń rówó tó ń kó wa tẹ ń ná tí wọ ìyá rẹ tẹ pé owó owó owó owó kẹjẹun kẹjẹun kẹwọn bá. ṣebí kí ni wàá lè dùn fún léyà náà ni mi ṣe hmm. ká lè wà á ká ṣe párì náà mo ṣe ń ṣe òwò hmm. aláì. Hmm. èmi ọ̀ràn tóyùn kò sí mi ẹni ńwọ̀nrán ńwọ̀nrán tóyùn. padà mo ti gbọ́. ńwọ̀nrán ńwọ̀nrán ṣẹ́. ìyá ló gborí yìí fún. ṣebí ẹ̀yin náà sọ pé ẹ pẹ́ràn ọdún ẹ mú wọ̀ọ́rí. ẹ̀yin ẹ̀sùn lẹ́yà àdìgẹ́ dákun wá wá náà. Hello and welcome to Simuan TV. Are you experiencing any problem with our mobile app? Kindly contact our 24-hour online customer service. You can call us or send us a WhatsApp message on plus 234 8036 334229 or on plus 234 Our agents are always ready to respond to any of your complaints. To join the Sinwan family, all you have to do is download the Sinwan mobile app on Google Play Store or on iOS Store. Don't forget to also subscribe to our YouTube channel to enjoy free, hilarious and entertaining content like Jennifer's Diary, Industry and many more. You can also follow us on all our social media handles at Sin1 TV. Sin1 TV! Nollywood at your fingertips! jáde orúkọ mi dẹ̀ wà níbẹ̀ i'm now a university student theatre major. I I'm so excited. Oh, congratulations, <laughs> Thank darling. you, thank you, thank you. Mommy! Mommy! wow, wow, wow, wow, wow. wá. <laughs> Mọ́mí ò mà sílé. Ivo náà lọ. Soraya, how are you? Where are you? I'm on my way to the airport. Sorry I didn't tell you before. Ọmọ ọjà kan ló dé sí Abuja tán fẹ́ kí n wá yanjú. I didn't plan this trip before. Anyway, admission list ti jáde. Orúkọ mi dẹ̀ wà ń bẹ̀. Oh my baby! <laughs> Congratulations darling. Oh, I'm so proud of you. And wọ́n sọ pé ká bẹ̀rẹ̀ registration immediately. Okay, you know what? You just call your daddy. I'm sure he'll handle it. Mommy, but... No but, darling. There's no way I can get money across to you now. But Daddy, I should but in bad day, we'll discuss it. Bye. Ah, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ tẹ́lẹ̀ ìsí à ń láti múra dáadáa lọ́tẹ̀ yìí torí ẹ̀ gan-an ló jẹ́ kí n pe ìpàdé yìí ẹ̀yin náà mọ gbogbo bí mo ṣe tiraka láti rí i eh, mo dé ipò state. Awesome. And I'm sure that with people like you around me, it is possible. Sure. Sure. Mm. It is. Sure. Hmm. ó kàn máa difficult díẹ̀ ni because <laughs> àwọn tó ń bá contest yẹn wọ́n rí bákan and more so ẹ mọ bí nǹkan The chairman stand on. sori the chairman ó yé mi ah, ṣebí náà ló ń sọ tẹ́lẹ̀. Ah, ah very soon Uma, calm down he will play along. ẹ̀rí ti chairman yẹn ẹ fi sílẹ̀ fún mi I can handle him. fine so you handle the men Why you handle the women. Hello, Daddy. Hello, how are you? Uh, fine, fine. Uh, you know what? Your dad is in the meeting right now. Uh, uh, uh, mo doubt ẹ o ò lè ráyè bá wọn sọ̀rọ̀ nsìn iye àwọn busy gan ni o ò lè ráyè bá wọn sọ̀rọ̀. Top top age on the bill. tó ń kọ́ sí àwọn. ẹ ṣe gan ni a kú ọdún a kú ìyèdùn. ẹ̀mí wa tó rí ọdún yìí a rí márùn-ún a rí mẹ́wàá a rí àyìmọye ọdún. ẹ nínú ọlá ọlà ohun àlàáfíà wa ni gẹ́gẹ́ bí ẹ̀yin èèyàn mi ṣe mọ̀ bí ipasẹ̀ mi Shakira ni DJ tẹ̀ ń wo ìṣe débi ní ìṣẹ̀lẹ̀ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ kò wá ń ṣe DJ nìkan lẹ bí o tip of the iceberg ni DJ ẹ má ṣe yọnu ẹ mọ̀ kí mi bá sọ òyìnbó mo máa túmọ̀ ẹ̀ fún yín nítorí pé mo fẹ́ kẹ́ ní àǹfààní tí èmi náà ní òyìnbó tí mo sọ yìí ah mo kà á nì mo mọ̀ ni mi ò gbẹ́nu ọ̀nà iléèwé kọjá mo wọnú bẹ̀ mo jókòó ń bẹ̀ mo kẹ́kọ̀ọ́ níbẹ̀ ni. ẹ tip of the iceberg yẹn ó mì ń pé díẹ̀ nínú àwọn nǹkan ribiribi tó máa ṣẹlẹ̀ lálẹ́ yìí. well well well um, actually actually Um, lẹ́yìn díje tẹ́rí àwọn ọmọge iléyá wọ́n wà láàrin wa lálẹ́ yìí tí wọ́n máa catwalk fún wa ní alẹ́ yìí tí orí yín máa wú <laughs> lẹ́yìn gbogbo yẹn mo á ti ṣètò nǹkan mímu fún yín tó pọ̀ yanturu ẹ dẹ̀ mọ̀ pé mi ò kí ń pèsè nǹkan mímu kí má fi jíjẹ lé ẹ tẹ bá wọ ọwọ́ ọ̀tún mi ń bí ẹ máa rí àsun níbẹ̀ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe wá rí bí èmi gangan ṣe dúró yìí èmi ò yáṣọ wọ̀ aṣọ tí ẹ bá rí ní ọ̀run èmi kìíní mo fowó mi rà ni o bàtà tí ẹ bá rí ní ẹsẹ̀ mi owó mi ló ń sọ̀rọ̀ èmi ò jọ àwọn kan tí wọ́n ń yàṣọ wọ̀ tí wọ́n ń kó bàtà wọ̀ tí wọ́n ń yá mọ́tò onímọ́tò wá sí abúlé ẹ ní báyìí màá ní kí díje fún wa lórin bàbá ṣe ń jó tá à ń mu ọtí tá à ń fi àsúnlé láà máa jó mọ́jú yẹ́sọ̀ọ́. <laughs> ẹ ṣe ẹ ṣe DJ ọ̀tá mi. ní bíbá yìí kò ṣe ju ọmọ kékeré sọ fáwọn tí ẹ fẹ́ pàrọ̀nù tí mo ní kán tètè torí wọlé mo ní kẹ́ torí wọlé. Shout out to all my people where they feel my way. We turning up from Monday down to Saturday. Oh yeah, bring the bottles, make we pop away. Oh yeah, Dory, Wale, Tara, Boogie, let's get it. Okay, nísìnyí rap mọ́, tí beat yẹn bá ti drop mo fẹ́ ṣe wèrè ẹ̀yin ti gbọ́rọ̀ dà ó yá. ṣe wá rí báyìí? Àá, ìbílẹ̀ làwọn eléyìí o. Olúwa o, kí leléyìí? Ah, ìgbógi làwọn eléyìí. Ah, eléyìí ò yàtọ̀ sọ́lọ́mọ mẹ́jọ ṣé màá wá lọ́mọ kọ̀ọ̀kan bí ilé ní báyìí tún ilé gbẹ tíwájú tẹ̀yìn àgbẹ̀ lélẹ̀ ni bàbá ilé máa jẹ bí bàtà ẹ̀ ṣe gbó tutù ó ṣe rí ni bàtà ẹ̀ ṣe rí. you are not serious látàárọ̀ látàárọ̀ ọ̀rẹ́ ó ti sí federal government. ẹ àwọn ọmọ tó le jù. hello hello hello babes. Eh, <laughs> ẹ bá àdúrà rà o. ẹ ṣe mà ẹ ṣe gan ma. Mm, actually muhari um, cousin mi ń bí báyìí ni. okay because um, èmi máa ń taṣọ mò ń taṣọ shoes and all that fẹ̀yìn babes báyìí. Eh, ṣé mo sọ ilé iná òǹgbẹ ṣá. bẹ́ẹ̀ni ma. for real. Yeah. I must tell you girls look so gorgeous. Oh, thank you very much. Anyway, ẹ jẹ́ fún yín complimentary card mi. Okay. You girls. are ready. Ṣé ṣàwà òkè? Àwà òkè máa ma. All right then. Ẹgbà, káàdì mi rẹ̀. Yes, Jókòtadé lorúkọ mi ẹ dẹ̀ lè pè mí ní gbogbo big girl. Ah, okay yes M. kẹ́ pè mí o kẹ́ make sure pé pè mí. ah why not sáwọn pè yín ma. all right ẹ ṣe ma. no no no no no ah, ah. ẹ lè lọ bẹ́ẹ̀ yẹn ah. ẹ̀yin ọmọ tẹ dùn tẹ ṣe rí mọ́ yẹn ó yẹ kí n tẹ fún yín at least ó tiẹ̀ kéré ju bóyá owó recharge card. okay ma ẹ ṣe gan ma. all right darling. Mm. ìwọ̀gbà tí no no no èèyàn kan ni wọ́n fún ẹ ti ẹ̀. ẹ <laughs> ṣe máa. ọ̀ráìtẹ̀ òun ah. náà gba tiẹ̀ kẹ́ fi ra recharge card kéde mi chop ẹ pé yín o. Ah, a máa pè yín mà. alright then okay ó dàbọ̀ alright ma kẹ́ ní nice day. àtẹ̀yìn náà mà ẹ ṣe gan ma. alright then alright. Jennifer Sùlíà o ààyè tó rò kan ṣo. Jennifer sùlíyà kan o ayé tòrò kan. Jennifer. sùlíyà kan o ayé tòrò kan ṣo. Jennifer. Jenny bèbí o Jenny bèbí o. Jennifer. Jenny bèbí o Jenny bèbí o. Jennifer. Jenny Jenny bèbí Jenny Jennifer. Jennifer. Jennifer. Jenny baby oh, Jenny baby oh, Jennifer. Jenny baby oh, Jenny baby oh, Jennifer. Jenny Jenny baby, Jenny Jennifer. Jennifer.